Ẹ káàárọ̀ ẹ̀yin ọ̀rẹ́ mi ní gbogbo ibi tí ẹ ti ń gbọ́ mi pátápátá. Ṣé dáadáa ni ẹ jí? Àti pé ṣé àlàáfíà ni mo bá ẹ̀yin àti gbogbo àwọn ìdílé yín pátápátá? Ẹ kú ọjọ́ mẹ́ta. Báwo ni ọ̀sẹ̀ yín tí ó kọjá lọ? Mo lérò pé ẹ gbádùn àánú àti ojú rere Ọlọ́run Elédùmarè nínú rẹ̀. Mo kì í káàbọ̀ sórí ètò review ní àárọ̀ yìí àti fún ti ọ̀sẹ̀ yìí. Èmi ọ̀rẹ́ àti olùgbàlejò yín náà ló ń sọ̀rọ̀. Esther ni orúkọ mi. Àlejò pàtàkì méjì ni mo gbà lónìí ní orí ètò review. Gẹ́gẹ́ bí ẹ ṣe mọ̀ pé òní ni Advent bẹ̀rẹ̀ tí a ó sì bẹ̀rẹ̀ sí ní dáhùn àwọn ìbéèrè wa bí a ti ṣe ń kéde láti bí ọ̀sẹ̀ mẹ́rin tàbí márùn-ún sẹ́yìn. Àwọn àlejò yìí ṣe pàtàkì sí mi púpọ̀ jù nítorí pé àwọn ni Ọlọ́run lò láti ṣe ọkọ̀ tó wà mí wá sí ayé. Àwọn ni òbí mi méjèèjì tí mo ti ara wọn jáde. Ìránṣẹ́ Ọlọ́run alààyè Evangelist Joel Ọláyíwọlá àti màmá mi, màmá Cecilia, dádì àti mọ́mì mo kì yín káàbọ̀ sí orí ètò review sa, àti ma ẹ kí àwọn ọ̀rẹ́ wa tí wọ́n ń gbọ́ yín káàkiri gbogbo ibi tí wọ́n ti ń fetí sí review. ẹ káàárọ̀ o ẹ káàárọ̀ o ṣe dáadáa lẹ́wà ti ọjọ́ òní ẹ ṣé. ẹ ṣé dádì àti mọ́mì dádì kí ni ọdún kérésìmesì jẹ́ lọ́dọ̀ yín gẹ́gẹ́ bí ọmọlẹ́yìn kristi àti ìránṣẹ́ ọlọ́run sà. ọdún christmas ó jẹ́ ọdún pàtàkì ní gbogbo àgbáyé nígbà kékeré tá àti èdè ìránṣẹ́ ọlọ́run tá a sáà ń bá àwọn bàbá wa lọ sí chọ́ọ̀chì inú àwọn ọmọdé máa ń dùn láti kí kérésìmesì ń bọ̀ torí pé gbogbo agboolé kọ̀ọ̀kan láwọn ìdílé à ń bàbá wa olúkálùkù lọ́jọ́ kérésì ni ó sì oúnjẹ tó dáa gbogbo oúnjẹ yẹn láàjẹ ráǹdì torí pé a máa fi ń jẹ ọdún oúnjẹ ní fáwọn ọmọdé ń gbà láti nà owó dùn pé oríṣiríṣi oúnjẹ la máa ń jẹ lápò gbọ́dọ̀ eh, kírísímàsì yẹn ṣùgbọ́n ní ìsìngbà tá a ti di born again christian tá a ti di ìránṣẹ́ ọlọ́run ó ti yé wa sí ọdún ayọ̀ ló fún wa hmm. ọdún ayọ̀ náà ni hmm. christmas hmm. kò ní túmọ̀ sí anígbà tá a wù kékeré bíi pé ọdún oúnjẹ pé gbogbo àwọn òbí wa ni ó wà sílé látòkò àwọn ẹ̀gbọ́n wa àwọn fámìlì àjọmọ̀ ń ṣe ọdún nígbà nígbà náà ni tá a wà kékeré ó ládùn púpọ̀ gan-an ni ó ládùn nítorí àbófin àwọn tó jẹ́ ẹlẹ́sìn kejì àtàwọn gbogbo àwọn bàbá ẹlẹ́sìn ní àtijọ́ gbogbo ni a máa ń péjọ pọ̀ láti bá wa ṣe ọdún kérésìmesì gbàdá tá a mọ̀ pé tá a mọ̀ túmọ̀ rẹ̀ ṣùgbọ́n nísìnyí a ti mọ̀ túmọ̀ rẹ̀ pé hmm. ọjọ́ ọjọ́ yẹn ní a fi rẹpírẹsẹ́ǹtì ọjọ́ tá a bí Jésù Kristi Olúwa wa. gbogbo hmm. ẹ̀ náà lọ. Hmm. <laughs> dádì ẹ ṣé gan ni sà fún àlàyé tẹ ṣe nípa ohun tí kérésìmesì jẹ́ sí yín. Si àti bí ẹ ti ṣe máa ń ṣe ọdún náà láti ilẹ̀ wá. Mummy, kí ni Kérésìmesì jẹ́ lọ́dọ̀ tí yín mà? Ẹ ṣé púpọ̀. Ọdún Kérésìmesì jẹ́ ọdún tí kò, ọdún tí kò láfiwé nínú gbogbo ọdún tí à ń ṣe láyé. Ìdí ni pé òun ni yóò jọba gbogbo ayé jésù olúwa ti kú fún wa káwa má bàa kú mọ́ ká lè ní iyè àìnípẹ̀kun títí láé ọdún kérésìmesì kì í ṣe fún jíjẹ mímu wíwọ ọṣọ nìkan bí kò ṣe ká mọ irú ìfẹ́ tó ní sí wa kí àwa náà wá gbà ní olúwa àti olùgbàlà wa ìdí nìyí tó fi sọ fún wa wípé ẹ wá sọ́dọ̀ mi gbogbo ẹ̀yin tó ń ṣiṣẹ́ tàbí ṣiṣẹ́ ó ní èmi ò fi ìsinmi fún ọkàn yín Jésù nìkan ló tó bẹ́ẹ̀ bó ṣe jẹ́ nìyẹn. Hmm. mọ́mì ǹjẹ́ ó ní ìrántí kankan tí ẹ ní bí ẹ ti ṣe ń ṣe àjọyọ̀ náà láti ilẹ̀ tó yàtọ̀ sí bí a ti ṣe ń ṣe nísìnyí bí dádì ṣe ṣàlàyé fún wa lẹ́ẹ̀kan. Ṣé ó ní ìrántí kankan tí ẹ̀yin náà ní mà? Hmm, ohun tí mo rántí náà ni wípé nígbà tí àìtí di born again, nígbà tá a ṣì kéré, ta máa ń tẹ̀lé àwọn òbí wa lọ sí ilé ìjọsìn. Ohun táwọn wàá kà kún náà ni wípé ọdún kérésìmesì a ó jẹ ìrẹsì wọn ó pa ẹdìẹ fún wa inú wa ó dùn a lọ sílé àwọn ọ̀rẹ́ a jọ ṣe ọdún yẹn olúkúlùkù á padà wá sílé ṣùgbọ́n lákòókò yìí ó yàtọ̀ ìdí ni wípé a a súnmọ́ra bíi tàtẹ̀yìnwá mọ́ olúkúlùkù bá ti jáde ilé ìjọsìn ní ìsìn olúkúlùkù darí lọ sílé nìyẹn kérésìmesì ó parí síbẹ̀ nìyẹn hmm. bó ṣe jẹ́ lákòókò yìí nìyẹn. Hmm. ẹ ṣe mọ́ mi dáàdi ẹ̀yin náà ẹ ṣe sà inú mi dùn pé ẹ lè darapọ̀ mọ́ mi lórí ètò review láti jẹ́ ẹni àkọ́kọ́ tó dáhùn ìbéèrè wa a ó máa rí yín bá sà a ó máa rí yín bá mà. Ọlọ́run yóò jẹ́ kí ọjọ́ yín kí ó jalẹ́, ẹ ó sì pẹ́ fún wa. Eh, ẹ ṣé mo dúpẹ́ sir àti má. Eh, ó dàbọ̀ má. Okay, thank you. Okay, thank you. Bye. Hmm. Òun ni o ti gbọ́ yìí o, ìwọ ọ̀rẹ́ mi. Eh, òun lo ti gbọ́ àlàyé tí bàbá àti màmá ṣe lórí ohun tí ọdún Kérésìmesì jẹ́ sí wọn àti bí wọ́n ti ṣe ń ṣe àjọyọ̀ náà láti ẹ̀yìn wá tó yàtọ̀ sí bí àwa ti ṣe ń ṣe lénìí. Ìwọ náà ò ṣe eh, pè tàbí kọ̀wé ránṣẹ́ kí a gbọ́ ohùn rẹ tàbí mọ èrò rẹ lórí ohun tí Kérésìmesì jẹ́ sí ìwọ àti àwọn ìdílé rẹ tàbí àwọn ọ̀rẹ́ rẹ. Darapọ̀ mọ́ mi ní ọ̀la bí o bá ń gbọ́ review ní èdè Gẹ̀ẹ́sì láti mọ ohun tí àwọn ọ̀rẹ́ wa mìíràn náà yóò ṣàlàyé nípa rẹ̀. Ṣùgbọ́n lórí ètò review ti Yorùbá títí ó fi di ọ̀sẹ̀ tó ń bọ̀ náà ńkọ́. Kí Ọlọ́run kí ó bùsí fún ọ, kí ó sì pa ọ́ mọ́ kí Olúwa kí ó mú ojú rẹ̀ mọ́lẹ̀ sí ọ lára kí ó sì ṣàánú fún ọ kí Olúwa kí ó máa bojú wò ọ́ kí ó sì máa fún ọ ní àlàáfíà láti ìsinsìnyí lọ àti títí láéláé àmín.